ẹ káàsán àsìkò dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé tẹ̀tẹ̀ náà fàní àti máa wo ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sétí ìgbọ̀nyín lórí ìkànnì yìí olùṣọ́lá oyènẹ́kan lónìí ìròyìn ṣíájú ẹ gbọ́ kókó tó ṣe nínú ìròyìn náà lẹ́yìn ọdún mẹ́jọ ilé-ẹjọ́ dá àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn endsars mẹ́fà sílẹ̀ ilé-ẹjọ́ kòrónà tún ti pe Naira Marley àti Sami Larry pẹ̀lú àwọn kan lórí ọ̀rọ̀ ikú Mohbad ẹni tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Cross River ti pa á láṣẹ kí wọ́n lọ rọ́wọ́ tó obìnrin kan eléyìí tí ó na obìnrin ẹgbẹ́ rẹ̀ nínú fọ́nrán fídíò tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára àwọn ọ̀dọ́ abúlé ibi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti jí ọba wọn gbé tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n tún ń béèrè owó kí wọ́n tó gbé òkú rẹ̀ lẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ nífi ìfẹ̀rúnú àti ṣe ìwọ́de káàkiri ìpínlẹ̀ Sokoto àwọn ọlọ́pẹ̀ka ti ìpínlẹ̀ Edo ti rọ́wọ́ tó àwọn afurasí méjì kan pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ilé ẹjọ́ májísírèètì tí ń bẹ ní agbègbè ọgbà ní ìpínlẹ̀ Èkó ló ti yọ̀ǹda àwọn ọkùnrin mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ kan ilé tí wọ́n kópa nínú ìfẹ̀hónúhàn ìwọ́de EndSARS lọ́dún 2020 èyí náà ló ń jẹyọ lẹ́yìn ìgbà tí wọ́n ti lo ọdún mẹ́rin gbáko ní ọgbà ẹ̀wọ̀n àwọn tí wọ́n dálẹ̀ òun náà ni Daniel jọyìnbó adigun sodiqi kẹ́hìndé ṣọlá salaudeen kamilu sodiqi hussaini àti àṣìṣe isiaka òun náà ni adájọ́ májísírèètì bọ́láńlé ọ̀ṣunsanmi tó dá sílẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sí àná yìí tó sì tún kìlọ̀ fún wọn láti má gbé irú ìgbésẹ̀ òun náà ó ní àwọn ohun èyí náà ni wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ wípé lóòótọ́ làwọn jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n látọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún náà ní ọjọ́ kejìléní ogún oṣù kẹjọ ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí tí wọ́n sì dá wọn sílẹ̀ pẹ̀lú òfin tí wọ́n ṣèdásílẹ̀ ní ọdún 2015 ní ìpínlẹ̀ Èkó ilé-ẹjọ́ kòrónà tí ń bẹ ní agbègbè kòròdú ní ìpínlẹ̀ èkó náà ló ti pa láṣẹ kí wọ́n ti lọ mú àwọn ẹlẹ́rìí tó ní ṣe pẹ̀lú ikú ògbóǹtarìgì òǹkọrin sàkásúfèènì tí orúkọ rẹ̀ ń jẹ́ ìlérí olúwa lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad lára àwọn òun náà ni àṣìṣì ìfàṣọlá tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley Samson ẹlẹ́tù Sami Larry àti ẹni tó jẹ́ ìyá ìyá ìyàwó Mohbad Kàdímọ́tù Ògúnbáyọ̀ Olúwatífẹ́ Adéyẹmọ tẹ́wọ̀n èèyàn pè ń dàrúṣà àti ẹni tó jẹ́ agbẹjọ́rò Mohbad Olúwasùnmí Fàlàdé bákan náà ẹni tí ó fún Mohbad ní abẹ́rẹ́ ìyún nọ́ọ̀sì tó fún Mohbad lábẹ́rẹ́ lásìkò ìṣẹ̀lẹ̀ òun náà títí kan ẹni tí ó jẹ́ awakọ̀ tó wa ọkọ̀ òun náà lọ sí ilé ìwòsàn èèyàn ìyún fidelis example àti fèyíṣayọ̀ ògèdèǹgbé tó jẹ́ nọ́ọ̀sì ọ̀hún náà ni wọ́n ti ní kí wọ́n yọjú èyí náà ló ń jẹyọ láti ọwọ́ adájọ́ májísírèètì eléyìí tí ó fọwọ́ sí ọ̀rọ̀ tí bàbá Buhari Joseph Àlàbá eléyìí tí ó pè wípé àwọn fẹ́ rí ojú gbogbo àwọn ẹlẹ́rìí ọ̀hún. ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Rivers Augustine eh, Grima òun náà ni ó ti pa á láṣẹ lónìí kọmọkébé kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ rọ́wọ́ tó arábìnrin kan eléyìí tí ó na ọmọdébìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Queen lórí eh, fọ́nrán fídíò eléyìí tó gba orí ẹ̀rọ ayélujára kan lálùbami ẹ̀wà ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ láti ìgbà tí àwọn fọ́nrán fídíò òun náà bẹ̀rẹ̀ sí ní jẹ jáde tí wọ́n sì sọ pé ó fìyà jẹ ọmọdébìnrin ọ̀hún náà grima ló pa aláṣẹ lọ́jọ́bọ̀ tọ́sí àná nílùú Calabar tó jẹ́ olúlo ìpínlẹ̀ Cross River òun náà pípé lórí fọ́nà fídíò náà ní kí wọ́n lọ rọ́wọ́ tó arábìnrin yìí nígbà tó ń ṣojú rẹ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà ìrègè ugbọ̀ ló sọ yìí pé kọmíṣánná ọ̀hún náà ni ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ṣetán láti gbé ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún náà lérí kóun sì mọ kúlẹ̀kúlẹ̀ wà bàjẹ́ ọ̀hún wàhálà bẹ́ sílẹ̀ ní ìbílẹ̀ Sambo ní apá abìkan ní ìpínlẹ̀ Sokoto lánàá ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ọ̀dọ́ ti abúlé Gẹ́tàwá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀kúnnú wọn wọ̀n tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de lẹ́yìn ìgbà tí àwọn agbésùmọ̀mí Fúlàní tí wọ́n gbẹ̀mí lẹ́nu ọba aládé wọn ìyún Isa Muhammed Bawa látọwọ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún náà gẹ́gẹ́ bí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ lọ́jọ́rú Wednesday òun náà ni àwọn agbésùmọ̀mí ọ̀hún náà wọ́n gbẹ̀mí lẹ́nu ọba yìí ẹni tó wá jẹ́ aṣòfin èyí tó ń ṣojú apá apá àríwá sábọ̀nbíní ọ̀hún náà nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún náà Aminu Musa fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ni wọ́n ti gbẹ̀mí ní ẹnu kábíyèsí ọ̀hún náà ní ìrọ̀lẹ́ ọjọ́dún Wednesday níbi tí wọ́n tún ti sọ wípé kó tó di pé àwọn ju òkú kábíyèsí ọ̀hún náà lẹ̀ àwọn yóò gba ọgọ́ta mílíọ̀nù náírà àti ọ̀kadà márùn-ún èyí náà ló fi mú kí àwọn ọ̀dọ́ agbègbè ọ̀hún náà tí wọ́n fariga ẹ̀wẹ̀ ní ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọ̀hún ní àná yìí ní àwọn ará abúlé ọ̀hún náà ti ṣe ayẹyẹ lónìí bílẹ̀ ń jẹ́ kan láti lè fi ṣe ayẹyẹ ìsìn ìkẹyìn tí wọ́n ṣe àdúrà fún ọba òun náà láì tí ì rí òkú rẹ̀ gbà ẹ̀wẹ̀ àwọn ọ̀dọ́ òun náà ti wá ń ké gbàǹjarè sí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà yún asp ahmed rufan láti gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún náà. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ẹ̀dó ti rọ́wọ́ tó àwọn ọkùnrin gídìgbà méjì kan eléyìí tí wọ́n ní ìbọn ní àkàtà wọn ní ìlú Benin City gẹ́gẹ́ bí àtẹ̀jáde ilé tó jáde lọ́wọ́ iléeṣẹ́ òun náà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X wọn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ àná wípé àwọn afurasí ọ̀hún náà lórúkọ kan jẹ́ Collins Ẹ̀fáyúrù ẹni ọdún mẹ́rìndínní ọgbọ̀n àti ó Nàgbàgbòmúnà ẹni ọdún márùndínní ọgbọ̀n iye tí wọ́n fara wọn nígbà àwọn ọlọ́pàá tí wọ́n rọ́wọ́ tó wọn inú àtẹ̀jáde ilé tí wọ́n gbé jáde náà ni wọ́n ní wọ́n gba ìbọn ìléwọ́ méjì kan ní ọwọ́ wọn àti ọta àbọn méjì ní ọwọ́ wọn tí wọ́n sì ní ọkọ̀ Toyota Yaris kan ní àkàtà wọn. ẹ̀yẹ̀rá ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní jù bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí láti máa rí wípé ẹ kàn sí wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó facebook gbàgede ìmọ̀ wìtá aláwìyá adébáyọ̀ lójú òpó youtube bàbá ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two fún ìpolówó ọjà ìpò wá sórí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí ń lọ sí mọ̀lẹ́jọ́ amóhùnmáwòrán yìí olùṣọlá oyèlẹ́kàn ló ti mú ìròyìn náà wá sí i èyí tí ìgbọ̀ngàn àti sójú ìwòran yín ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá àmọ́ yáṣẹ́ o. Audio Jungle.